من مجال عبادة فإنك يا عبد الرشيد لعالمون فقيه بدين الله لا بعرافة وطوجت تاج العلم يا شيخ ذا النهى تصوص الورى بالعلم لا بجهالة وقاك إلهي من مكائد حاسدين وأمرك الله بنور سلامتي وأمرك الله بنور سلامتي آمين أعوذ بالله من الشيطان الرجيم ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين الكل اوكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إذا نحن أدلجنا وأنت أمامنا أمامنا كفى لمطويانا بذكرك هاديا هاديا الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة آمين. إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أني أكوكو mo fi gbogbo èyí tí ọmọ ìyá mi tí ó ṣe ìtísíwájú ọ̀rọ̀ nípa ẹni tí a bẹ̀ lọ́rọ̀ sọ. So àti gbogbo àpọ́nlé èyí tí àwọn tí a bá lórí ètò tí wọ́n ṣe àti àánú ọlọ́run tí ń bẹ ní ìjókòó yìí mo fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala fún àwọn àlùfáà wa àgbà èyí tó jẹ́ pé gbogbo ohun tí à ń kà látàárọ̀ yìí àti ìbú wa àti òró àti bẹ̀rẹ̀ àti ibi tí ó dé dúró àti ibi tí ó tún dé ní ọ̀la àwọn àlùfáà wa ni wọ́n ń jẹ́ gbogbo ẹ̀ Allah àwọn ni wọ́n ní gbogbo ẹ̀ Allah àtẹ̀yí tí wọ́n fi lé wa lọ nígbà tá a wà nílé àtẹ̀yí tí wọ́n tún mú ojú wa tó lẹ́yìn òdi àtẹ̀yí tí wọ́n tún dá wa padà sí nínú ilé ọlọ́run àbẹ̀ọ́ bá níbi ṣe àlékún kẹ́ wọn. amiina. ọlọ́run bá níbi ṣe àlékún àforíjì fún wa. amiina ọlá àti tóbi ọlọ́run. àmín. ọ̀dà ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala. alhamdulillah. ọba èyí tí ó jẹ́ alágbára lérí gbogbo nǹkan. Allah. ohun tí ọlọ́run bá ti pé yóò ṣẹlẹ̀ ẹ̀dá tí ó lè pé kó má ṣẹlẹ̀ kò sí ohun tọ́lọ́run bá sì ti fọwọ́ sí òun ló máa ń jù sí i kódà bí nǹkan ti wulẹ̀ kó nira tó yóò sì máa rọrùn ẹ gbà wípé ìjókòó èyí tá à ń jò yìí ọ wà nínú ìfi ọwọ́ sí ọlọ́run ni òun ló fi rọrùn òun ló fi ń ṣeé ṣe títí torí pé lẹ́yìn gbogbo ohun tí kálukú ti ń bá kiri látàárọ̀ ká tó pé irú àsìkò yìí. àtúnjókòó bá a ṣe ń yàn yìí ó ń júwe agbára ọlọ́run lérí gbogbo nǹkan ọlọ́run adúpẹ́ fún ọ. alhamdulillah. látara oore rẹ lára ẹnìkọ̀ọ̀kan wa àtàgbò àlùbáríkà yìí èyí tí ọlọ́run ti ń dálẹ̀ tipẹ́ láàyè tá a wà yìí àyè àlùbáríkà àwọn nǹkan àlùbáríkà nísìnyí máa ń hù jáde ńbẹ èyí tó jórí ire rẹ̀ ni pé irú èyí tá à ṣe yìí láàyè yìí ọlọ́run ti fi àwọn àlùfáà wa léyìí tí àwa gbọ́njú bá tá a gbọ́njú mà ó ti fi wọ́n lọ́lẹ̀ dáadáa ní ààyè yìí látìgbà tí wọn ò tí ì bí àwa tí à ń sọ̀rọ̀ ó tó di pé wọ́n bí wa àwa bá wọn lórí dáadáa àbẹ̀lọ́wọ́ nínú àánú rẹ̀ fún àlùfáà wa tí ọlọ́run tún ń dá àlùbáríkà yìí lẹ̀ fún ọlọ́run má jẹ́ ó bàjẹ́. ọlọ́run má jẹ́ kó tú. bani máa pẹ̀lú yín. eléyìí a fọlọ́mù. ẹ̀yin ọpẹ́ wa a ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún. أسواج ويدا النبوة محمد صلى عليك الله يا خير الورى صلى الله عليه وسلم ما حان مشتاق إلى مثواك وعلى صحابتك الكرام جميعهم والتابعين وكل من والاك والتابعين وكل من والك ọlọ́run bá ní ṣe àlékún ìkẹ́. sọlá alẹ́kọ̀ọ́lọ́wọ́ ya kẹ́rẹ́ lọ́rọ́. ó wà lóde wa muhammad. mahana mustapha. ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá. ìlà máfi wá ká ìkí ọlọ́wọ́n máa jẹ́ ti ànábì. sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá ń jẹran báwọn fẹ́ dé àyè tí wọ́n sin oṣù ọlọ́run. mahana mustakun ilamuraka. tọ́lọ́wọ́n òfin ní ní ayé lò máa ń. wà á sọ̀hábàtì kàlùkìrá mi jẹ́mi ihim. ìkẹyọ̀ ọmọ bá gbogbo àwọn sọ̀hábà àwọn tí wọ́n bá ànábì ló gbà láì dẹ́nu kankan sí. wà á tàbí ìnà wà kú lè má wà lága wà á tàbí ìnà wà kú lè má wà lága. ọlọ́run kọ́ bá lè lékún ìkẹ́ àti àforíjì àlùfáà wa. Allahu orin èyí tí a fi kí aṣíwájú ẹ̀dá yìí. Sallallahu alayhi àwọn àlùfáà wa wọ́n ti ọjọ́ ẹ̀ síta láti sẹ́fẹ̀ntì láyé wáàsí kàkàkà wáàsí kan kàkàn àbí méjì ni tí wọ́n fi máa kan èsùn kó kàkàkà tuntun rìn kọ ibẹ̀ ló ti jáde sọlá àlékàlá. sọlá àlékàlá ya khairal والتابعين وكل من ولك والتابعين وكل من ولك Afrika àṣetánì ní Èkó. Nàmúfíjì náà ní lókùdì àbábọ̀lùdé. Wọ́n ní ìmúlìdílé wárí kí ńlá tó sáró. Wọ́n ní ìmúlìdílé wárí kí ńlá tó sáró. Àbí Ọlọ́run fún àlùfáà wa. abẹ ọlọ́run látinú àánú rẹ̀ hmm. àlùfáà wa àgbà ọlọ́run bá délé kún kẹ́ wọn. amiina. bá délé kún àforíjì fún wọn. àmín. bí a ti ṣe ládùúgbò fún wa àlùfáà wa tí wọ́n ń tó kọ Islam lẹ́yìn wọn àti gbogbo àwọn tí wọ́n pẹ̀lú wọn níbi iṣẹ́ yìí tó fi dọ́dọ̀ àwa náà ta àjọ máa wọn. ọlọ́run bánimá lẹ́kùn tó sọ́nà àlùfáà wa. àmín. sì bánimá kíyèsí wọn. àmín. ọlọ́run bánimá dáàbò rẹ̀ bò wọ́n. àmín. bí a ti ṣe fún wọn a ṣe fún àlùfáà wa tí gbogbo wa jókòó tì ní ààyè yìí. àjòkó tì. tí a wá fi jókòó yìí pa wọn lé àwọn náà bá wa máa jó jojoojúmọ́ àwọn náà ní a máa ràn wá sẹ́kì. akramakumullah. ara sí àwọn náà ta lẹ́yìn pé kásátò wa máa ṣe lé ibi ìlálẹ̀. ó dàbó ti bulẹ̀ kó fún tó wọ́n má sí ààyè afẹ́ lè pé kò sí ṣùgbọ́n kì í ṣerú wọn ni wọ́n pè wá ó dà kó fún ó dà kéèyàn máa rí fúnfún gan lójú wa kó máa rí inú ohun àá tún fi kún un ní tìtorí ààyè tọ́lọ́hún fi yín sí tẹ̀sí dáàbòbò ààyè náà gbogbo ìgbàlè mi máa ń sọ bọ́lọ́hún bá fi èèyàn sáàyè tí ò dáàbòbò àwọn èèyàn náà jẹ́ ọ́ mà pé ọmọ ààyè yẹn lò ṣùgbọ́n lọ́wọ́ sọ̀rọ̀ ti yín bẹ́ẹ̀ ó fi yín sí ààyè àpọ́nlé ààyè àpọ́nlé lẹ́wà lọ́dọ̀ wa ààyè. ìgbégẹ̀gẹ̀ òun lẹ́wà lọ́dọ̀ wa n sì torí oro wa àti ikú wa mo ti sọ ṣáájú ẹ̀yin lọ́lọ́run ní kí ẹ ní gbogbo èyí tá a sì ń wí káàkiri ẹ̀yin náà ni ẹ̀ ń wí. èyí ni a fi báyìí dúpẹ́ pàápàá jùlọ látara gbogbo ohun tí a bá ń wò. mọ́ra wọn káàkiri bó ti wulẹ̀ kí ọ̀pọ̀ tó tàbí kó rí bí ìfẹ́ bá yọ kó mẹ́ gbogbo ohun táwọn wòye ò ní jẹ́ nǹkan kan ìfẹ́ lọ́lọ́run ní kọ́ wà ń bẹ̀ tí ẹ fi ń ṣe èyí tá ń ṣe yìí táwa náà fi ń ṣe èyí tá ń ṣe méjì náà sì lè yàn ẹni tá a fẹ́ àtẹnitọ́ fẹ́ ni. Allah ọba ti mú méjèèjì tán èèyàn ti tán kò sí ìyàn mọ́ ọba tó dá yín dáadáa báyìí má máa padà sí aburú. amiina. agbo àlùbáríkà yìí ọjà ni máa tú ọjà ni a máa ná wàràwàrà ṣùgbọ́n agbo ìkẹlẹ́ ọlọ́run máa fi bẹ́ẹ̀ báni sí agbo yìí lágbo kẹ́. amiina. sínú agbo ìbùkún. amiina. ọlọ́run wa mọ̀jẹ̀ ó tú láéláé. amiina yà ọba tí ò tú agbo àlùbáríkà tí ó fún àwọn àfa wa òun náà ni ò tú dé àyè yìí tá a wà yìí ọlọ́run mọ̀jẹ̀ ó tú láéláé o. amiina. gbogbo àwa ọmọ ìyá mi tá a gbárùkù ti àlùfáà wa tí ẹ fi wa ń sinmi torí tẹ́yìn ọba máa ṣe léwu àwa náà ìgbárùkù ti ti òun fún àwa ní ìsinmi gbogbo tọ́lọ́run ṣe fẹ́ẹ́ kọ̀ọ̀kan yín ọlọ́run níjọba jẹ́ o. ọlọ́run wọlé apẹ́ ń sàpọ́nlé pọ́nlé gbogbo ọ̀nà tọ́lọ́run gbàdá sọ àpọ́nlé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yín náà ọlọ́run ní wọn lára yín. ọlá àti tóbi ọlọ́run. mo kí àwọn bàbá wa bàbá wa nínú ilé àlùfáà wa mo kì í. ẹ di ẹni kíkí ẹni àpọ́nlé ṣàràfù yín náà ni ṣàràfù àlùfáà wa ni ṣàràfù yín Allah òun ni iyì ẹ ní lọ́dọ̀ wa látara iyì àlùfáà wa tó tàn dọ́dọ̀ yín Allah ọlọ́run gbanilekun dáadáa yín o. àmín. àlà àti tóbi ọlọ́run. àmín. òkè àfáwà tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ àjọṣe aláwa náà lọ́fẹ́ bo ojú díẹ̀ ní ọjà tètè mọ̀ pé aláàjì àjọṣe ni dada yóò máa lékún. àmín. ẹ̀yin ìyàwó amòkìyàn ọ̀rọ̀ tá a rán mi torí àsìkò. torí àkókò. ohun tí ọ̀rọ̀ náà kó sínú ọ̀fẹ́ jù. ó kẹnu. ọ̀rọ̀ tó sì bá àkókò tá a wà mu ni. tọ́lásìkò tí Islam fẹ́ máa sẹ̀mí nísẹ̀mí bí ìgbà tí àlèwọ́mọ̀ yóò kù ẹ̀ ń bá ní ọfà tí ń ta bá àlùmọ́ ummatu islamiyya lónìí bẹ́ẹ̀ yẹn bá wò dáadáa ọfẹ́ dàbí ìgbà pé àbíyàn fẹ́ ta lọ́fà pa torí kò síbi tọ́fà ò ti wá máa ba mọ́nì sí eh. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ ọ̀dọ̀ àwọn tí ń dọ́tẹ̀ ẹ̀ òun lọ́fà ti ń wá ó sì ráàyè jàjàlà. Ja, ọ̀ ń jàjàgbara níbo ti jẹ́ pé ẹ̀gbẹ́ kan ní ti ń wá tẹ́lẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀ ń wá látọ̀dọ̀ ìgbógun ti àwọn ọ̀tá ẹ̀ hmm. wajahal abunai àwọn tí wọ́n tún jọ ma àlèwúmọ̀ yìí gángan islam tún rí ọfà látọ̀dọ̀ àwọn tó jọ ma ẹ̀ gángan yóò wọlé tí ìtanilọ́fà bá ń wá lọ́tún tí ń wá lọ́sì kéèyàn ó tó mọ̀ pé nǹkan ò ní kú ọ̀dọ̀ wọ̀ lọ. walau kana sahman wahidan latakhaytuhu. walau kana sahman wahidan latakhaytuhu. walakinnahu sahmun wàfáàní wàfáàlífù. wàlákìnnàhù sàmú wàfáàní wàfáàlífù. níbo lèyàn wá kó gbà. tọ́wọ́ jẹ́ pọ́fà tí wọ́n ń ta lu àlùmọ̀ yìí. wàlákàrà sáàmà wàhídà. látàtọ̀ ìtùhú. tọ́wọ́ jọ̀nà kan náà nígbà wá ni àlùmọ̀ yóò bá mọbi tí yóò bá pẹ̀ sí. yóò ṣeé ṣe ìtìkọ́. látàtọ̀ ìtùhú. yóò ṣeé ṣe dáàbò lórí wípé kọfà yìí kọ́mọ́balẹ̀ wàlákìnàwó sàmú. wàtání wàtálì dùn wàlákìnàwó sàmú wàtání wàtálì fún. ọfà tí wọ́n wá bá àníwọ̀mọ̀ yìí kìí sọ̀nà kan nígbà wa. wàtání wàtálì fún. ọ̀n wọ́n lápá tún. ọwọ́ alápàsì. wàlákì náà ó sànù. ọwọ́ níwájú ọwọ́ alẹ́yìn. wàsáàdì wàsáàlẹ̀ fún. gbogbo ọ̀nà nígbà wa. ó ń tọ̀dọ̀ àwọn ọmọ ìsìláàmù gángan wa tí wọ́n ń ta fàálù ìsìláàmù. bàbá wo ogun tí ń ṣẹlẹ̀ lónìí àmọ́ ẹ̀dá yìí mọ̀. bí ìgbà wípé a lè pé àwọn tá a lè pè lọ́mọ ìsìláàmù gángan wọ́n gbàbọ̀dè fún ìsìláàmù. tí wọ́n ń ṣiṣẹ́ ibi wo ẹ̀sìn yìí ṣùgbọ́n hadhihi ni umma ummatun khalida ohun tí èèyàn ní wọ́n máa ṣe sálẹ̀ umma yìí àlùwùmà tí wọ́n máa bẹ lálẹ́ yìí lẹ́yìn àdéhùn ọlọ́run àlùwùmà eh. tí wọ́n máa bẹ ní adálẹ́wò mà látara ọ̀rọ̀ ọlọ́run tó ní iná nahnu nazzalna dhikra. iná nahnu nazzalna dhikra wa iná lahu lahafizun. àdéhùn ọlọ́run ti sẹ́ lórí ikún ló wọ́n máa kíyèsí alukur'an. bá kíyèsí ọlọ́run bá sì ti ń ṣẹlẹ̀ lérí alukur'an umma islamiyya ò lè pẹ́lẹ́. onírànràn kan òun ni kúlùkù wá ń rí lónìí tá à ń gbọ́ tí ń ṣẹlẹ̀ èyí tó burú jù ń bẹ̀ òun ni wípé àwọn tí ìsìláàmù gbẹ́kẹ̀lé ìsìláàmù ò ní gbẹ́kẹ̀lé lé nǹkan kan ìsìláàmù ò ní gbẹ́kẹ̀lé lérí ẹ̀yìnmọ̀ kan ìsìláàmù èyí fi ẹ̀yìnmọ̀ kan kèé fi ṣèyànràn ohun tí ìsìláàmù ní gbẹ́kẹ̀lé lórí ẹ̀ lórí bíbẹ ìsìláàmù àwọn onímọ̀ ni àwọn onímọ̀ àwọn nìgbẹ́kẹ̀lé ẹ̀sìn yìí tẹ̀sìn yìí ní torí gbogbo ọgbà tẹ̀sìn yìí ó bẹ̀rẹ̀ orí ìmọ̀ òun lọ́lọ́run ló gbé ka ìgbẹ́kẹ̀lé yìí èyí tí àlùmọ̀ yìí ní lórí àwọn onímọ̀ ohun tí ń lọ lónìí ó dàbí ìgbà wípé àwọn èèyàn ti fẹ́ yọ pọ́npọ́ tì í ẹ rárá àwọn àlùfáà ó ti di méje pé táwọn èèyàn ti sọ di tí wọ́n ń jẹ kéfà o bí wọ́n ṣe fẹ́ wala yadurun anna hadhihi al-luhum lùhùmùn mọ̀sùmùmá èyí tí ò yẹ púpọ̀ lónìí nínú ẹni tí àwọn èèyàn tí wọ́n yọ ẹnu ti ẹran ara àwọn àlùfáà tí wọ́n ń jẹ́ wọn mọ̀ pé kọ́ńṣì làwọn ń jẹ ìwọ ni èèyàn lè jẹ́ kọ́mọ́nì gbé bu wọ́n májèlé ni. tá a bá ń sọ̀rọ̀ nípa wípé bóyá ni tá a lè wò pé ó ríran rí nǹkan ohun tó rí kò túmọ̀ sí pé kẹlòmíì kọ́ má rí mi tó yàtọ̀ sí nǹkan tó rí tó bá wá jẹ́ni tó jẹ́ pé ọ̀fẹ́ ṣiṣẹ́ lótìtọ́ fún àgbéga Islam tí è ṣe ìkó ìrẹ̀wẹ̀sì ìwáyì bẹ́sì ohun tó rí tọmọ ìyá rẹ mùsùlùmí míì torí tó yàtọ̀ sí tiẹ̀ ládàbí lẹ́jọ́ fi tó àdá ọ fún ìkhtilaf bí a bá wí pé ìyapẹnu ṣẹlẹ̀ àdàbùn bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ibi a lè ti parí ẹ̀ sí tá a ti lè jáde á dà padà sọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ wa in tanaza'tum fi shay' farudduhu ila Allah wa wọ́n lè sọ fún wa wípé al-haqqu la yata'addad ìta bọ́ pè lódodo kèé pín yẹlẹyẹlẹ ẹyọkan ṣùgbọ́n a lè padà tún sọ fún wa tá a bá fojú ríran wò ó dáadáa a sọ fún wa wípé alahaku yata'addad idha ruji alahaku ila alkitabi aw sunna àwọn ọmọ bíbí pé ń bọ mo tiri ẹyọ kan lòdodo òdodo yẹ yẹlẹyẹlẹ ṣùgbọ́n jọ́mi òdodo lè pín ṣùgbọ́n tí ó jọ ọmọ pín tá a bá rí agbára alukur'an tọ́ba jó yá pé èyí tó wí ọ̀dà èyí tẹ̀yìn náà wí ọ̀dà tàbá rí agbára ọ̀rọ̀ ànábì sọ́sọ fún wa pé èyí tó wí ọ̀dà èyí tí wọ́n náà wí ọ̀dà alukur'an ò ní pé nǹkan méjì dá tí èso dodo àdìsí ànábì ò ní sọ fún wa pé nǹkan méjì dá tí ò ní jòdòdò. báwo láti wá rí níjọ́ ànábì Sulaiman àti Dawud. aleyhi salatu wa salam. wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ipò owó orí mùsùlùmí yẹ kó wà tó bá rí òye ẹlòmíì tó jẹ́ mùsùlùmí ọmọ yẹ tó sọ ohun tó yàtọ̀ sí tí wọ́n sọ. ṣéjà ti bẹ̀rẹ̀ nù. No? kápẹ́ ìní ń bọ́ ṣe ìwọ náà ò ní ṣe kíni ò ní bá ní ṣe ṣèjà bẹ̀rẹ̀ nu ohun tá a rán mi ní kí làwọn nǹkan tá a bùkátà sí láti máa wò ní gbogbo ìgbà tí èmi bá sọ nǹkan tó yàtọ̀ sí tìrì ọmọ àyá mi tó jẹ́ mùsùlùmí tó sọ́ọ̀lì sọ́láàtì wàtà stákìbìlù kìbùlátì wàtà súnmù síyáàmì wà á ń tà àkí fìdí àbí nígbà àwọn tá a kà á lẹ̀ yìí bá ti lè ṣẹlẹ̀ ẹni tó wí tó yàtọ̀ sí tí mo ń sọ irú òrùn kan náà lájọ́ ń kì kífúlà kan náà lájọ dojú kọ ìgbà kan náà lájọ mú ààwẹ̀ rọ̀mọ̀dánù tá ń gbà yìí ọmọ ìyájọ níyà nínú ẹ̀sìn kódà kọ́ mọ́ ti ìṣètò kí n ti ìṣètò tó ń ṣe ó lè ṣe jù mí lọ́nà ẹ̀sìn kò túmọ̀ sí kó rí mi kó fojú kèfèrí wò mí kò túmọ̀ sí kí sálámà sí ọ kó pọ́wọ́ mi ò ṣe é bà àlùmú mi ló la yẹn jù sí. ta ló sọ fún ọ pé ẹ̀gbin lẹni tí ń kírun tí ń pọba rẹ̀. ìgbàgbọ́ mi lè má tó tiẹ̀ lóòótọ́ ó lè jù lọ ó lè ní tún kú sí ẹ̀sìn ju tèmi lọ kò sọ wípé kò sọ mí di kèfèrí nígbà tá a dìjọ ń kírun kan náà tọ́ba rí bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábì. sallallahu alaihi wasallam. ẹ padà sí bí tí mo fẹ́ lọ yẹn. Eh. jẹ́ àwòrán jùlọ ọkùnrin kan ọ̀ ń bọ̀ ànábì jókòó làálà káàbù múnú máa ní ọ wà eh. pẹ̀lú ànábì inú àwọn sàhábà. ọkùnrin yìí wá ń bọ̀ ànábì ń wò lọ kán ọ̀ ń sọ fáwọn sàhábà wípé ìtẹ́ jókòó tì mí ka ọkùnrin tí mo ń wò tí ń bọ̀ yìí bí ìgbà gbọ́dọ̀ wá bí yìí ń bọ̀ àwọn sàábì ní ẹja máa wò náà wọ́n ń wò títí ọkùnrin yìí àdébìnrin gbọ́dọ̀ àwọn ní bọ̀ èyí tí mo bá débẹ̀ fún wa ni wípé kódà ẹlòmíì lẹ́mọ̀ tí ìbẹ́ sì lọ màdámà tí kẹ́lmà ṣahada ìdojúkọ ọlọ́run ìdojúkọ kébìlà rẹ̀ kò yàtọ̀ sí tiẹ̀ ó lè lọ́rọ̀ tí ó yàtọ̀ sí tí wọ́n sọ kò sọ wípé kẹ́ẹ̀dọ̀tá nígbà ẹ bá ti jọjọ́ máa yánu kí ni nínú ẹ̀sìn ẹ̀sìn wà rí ẹni tí wọ́n rẹ̀ jọ ní mọ̀kálàfà lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tẹ̀mí wí kóhùn wí ṣùgbọ́n kírun rúnrun mi ó sì gba àwẹ̀ ẹrú kí ni irú àwẹ̀ tí mò ń gbà wọ̀nyẹ stakbalu kìbùlátì ibẹ̀ mi náà dojú kọ ló ń dojú kọ òhàkí fìdí ọmọ ìyá mi ni kódà kó o ríra rẹ pọ ọ̀pọ̀ lẹ́sìn jèmi lọ èyí ọ̀sọ́ bí ọ̀sọ́ mi di kèfèrí nítorí wípé èmi lèmi ọ̀lọ́ síbi tí wọ́n ṣe kí ni síbi tí wọ́n lọ. arákùnrin yìí wá dé anábìrin lọ́ọ̀kan fóun ló ń bọ̀ yìí kí ni rọ̀súlù ṣe nítorí àkíntà fún anábì ti dìde ọkùnrin tí ń bọ̀ yìí àmọ́ tí ń bọ̀ wá sí ohun tó rí ọ máa gbé bọ̀ yọ̀ọ̀bà mi lóòrò ṣe àgbẹ̀ tó bá báyàn lóòró èèyàn mọ̀nà àti dojúkọ ju tó bá báyàn lórí ìjókòó lọ ànábì dìde bẹ́ẹ̀ lọkùnrin yẹn sàn bọ̀ ọdọ́dọ̀ ànábì Rasul láti sọ fún yín pé mìnà àyìnà wà ilà àyìnà yàrá jù níbo ló ti ń bọ̀ ń bọ̀ lọ ń lọ ìwà arákùnrin yìí ọkùnrin yẹn sọ fún ànábì wípé ànàmì mali wà ahli wà àṣírátì ilà muhammed rasulillah gbogbo tí mo ní ni mo fi lẹ̀ mo fọmọ mi lẹ̀ mo fi ìyàwó lẹ̀ mo fẹ́ bí lẹ̀ mo gbọ́ pọ́lọ́hún gbé òjíṣẹ́ kan dìde tí í ṣe òjíṣẹ́ ọlọ́hún ó ní mo fẹ́ gbẹ̀sì lọ́wọ́ rẹ̀ àdébìnrin láti sọ fọ́nàkùnrin pé làkọ̀dìwò fíkta bí rasulillah ọlọ́run ti bọ́ ọ ṣe òjíṣẹ́ tó ń wá òun náà ló dúró wájú rẹ̀ yìí anabi ní láti sọ fún ó láti sọ anabi ó láti sọ fún anabi rere òjíṣẹ́ ọlọ́run dùlẹ́nì alẹ́lì islam islam ni mo wá gbà lọ́wọ́ rẹ̀ jẹ́ mọ̀ tí ń jẹ́ islam anabi ní alìsílámù àtẹ̀ṣẹ́dà alá ilaha illallah wa anna muhammad rasulullah wa tuqima as wa tasuma ramadan wa tu'ti az wọ́tà tó jẹ́ àlìbáyìí ọkà gbogbo orígun ẹ̀sìn márààrún ọkà kalẹ̀ fún onísìlámù nù ọkùnrin yẹn ní lákọ̀dí akọ̀rọ̀tù bìbẹ́ẹ̀lì gbogbo tó wí fún mi yìí tó ní ní islam mo ti gbà mo ti gbà mú ìsìn lọ́ọ́ máa ṣe kí n tó kú ọmọ yẹn ẹ̀sìn ẹ̀sìn wa mo sọ fún akóró ìmọ̀ ni wọ́n ń gbé kà mo sì gbọ́ pẹ̀lú ànábì tí wọ́n bi léèrè islam orígun márùn-ún ló wí fún un. kọ̀ọ̀ka nǹkan míì mọ́ kí lẹ́ wọ́n dà wá láàmú tún ka nǹkan míì fún wa sí tẹ́ ẹ̀jẹ̀ adó lórí igun márùn-ún ẹ̀sìn ìsìláàmù ká máa ṣe. ohun tí ọmọ ní pé ànábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ọba dùn wà sí ẹni tí ò tí ìlẹ́sìn bá kọ́ ka gbogbo nǹkan fún jọ́nà lọ́wọ́ wí gbogbo ẹ̀ tán ọba ti tán ó háyàwó ẹ̀ ọba ti ṣe léwu tán tàhájúdù rẹ ọgbọdọ dúró inú kínní yóò sọ fún ọ pé ah, kínní ó lè tó báyìí. ànábì mi sọ ó ní kẹ́lìmù nọ́ọ̀sà alákọ́dírí kúrì ìtìlákàrẹ̀ wọn yẹn bá lè gbé oní ọmọ bá wọn sọ àtúrídùnà àyùkàdìbà lọ́ha wọ́n rọ̀ṣọ́là bẹ́ẹ̀ bá ní gbogbo ẹ̀ lẹ́rọ̀ fún alẹ́ kan náà sẹ́fẹ̀ wọn pọ̀ lọ́wọ́ àtòjíṣẹ́ ẹ̀rọ yìí. wọ́n pọ̀ lọ́wọ́ àtúnjíṣẹ́ rọ̀ ẹ bá lẹ̀ kánà náà ní gbogbo wọ ọlọ́run lékún kẹ wọn bá bá ṣe wá sí títí wọn lá àwí díẹ̀ láwí bàbá mi kan bẹ tí wọ́n náà àmì wọn fọ pé pé ẹ sà yòókè mi lọ́hà wọ́n sùlà e wa sọ fún wa pé ọ torí nínú ìwà ẹ̀gọ̀ lápè kéèyàn pé ó pa àwọn èèyàn pé ẹ wá bá ń sílé àwa débi ilé rẹ̀ ó fi pílà kan síbì pílà kan bì ó fi pílà sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ó gbé páànù lé lórí onílé tó ń kọ́nu hmm. tí a wà á sí sẹ́ gbogbo wọ́n sọ wípé àmọ̀pára ni ò yá. ó wá tàtẹ́ tí ó kú nínú. nígbà rí invitation àbá ti dáhùn. àbí. ṣé létí ọlọ́ọ̀kọ́ táwa bọ̀ síre níbo ni master bedroom wà. Mm. níbo ni dani room wà níbo ni visitors room mm. níbo lọ wà níbo ni tọ́lẹ̀tì wà olówó ò ah. ní àyè ìkọ́lé bẹ́ẹ̀ lẹni tó ní òkú márùn-ún lọ mú tí ò fi yòókù kó fi rọ kiri ká rẹ̀ tí è fi ní master bedroom tí ó fi ní dani room tí ó fi ní gbogbo ẹ̀ lálìjánà tọ́lẹ́nu orígun márùn-ún ni a sọ fún un pé kì í ní Islam pé. arákùnrin yìí bó ṣe wí bẹ́ẹ̀ fanabi pé mo ti gbà á ó yí dà ó yí pẹ̀lú nǹkan àgùn ẹ̀ yíyí tí ó yí nǹkan kọ́ nǹkan àgùn yìí lẹ́sẹ̀ wọ́n sàkọ̀tọ̀ alahamati lílọ́ọ̀lẹ̀ tí ó máa lọ́ọ̀lẹ̀ orí lọkùnrin bá lọ́ọ̀lẹ̀ ibi tí mo lọ tí mo ti yà á bẹ̀rẹ̀ bó ṣe lọ́ọ̀lẹ̀ ohun táwọn ẹbí wí fún àwọn sàábé tí ń jókòó ní pé inhala ila akhikum ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ lọ bọ́ ọmọ ìyá yín ọmọ ìyá tí èkìrùn kèégbàwẹ́ hmm. kèéyọ̀sàká hmm. kò tí ì sájì ẹnu ọ̀rọ̀ ló gbọ́ lọ́dọ̀ ànábì tó sì sọ pé òun ti hmm. fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ànábì ní ẹdìdé ẹdìdé ẹ lọ bá kíni ẹ lọ bọ́ ọmọ ìyá rẹ̀ ẹsẹ̀ wà lóhùn ètò ń lọ síwájú nítorí ibi tí mo ń lọ tí ọjàgùn wọn lọ bá a. ibi tí mo ti wá òní wípé tá a bá ń pè ní haku ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà ni pé alhaku la yata'addad òdodo ẹyọ kan ni lakin yata'addad yata'addad alhaku bí kìtàbí wa aw bí sunnati rasul òdodo lè pé méjì níjọ́ mi lóòótọ́ ẹyọ kan lòdodo tí kuranu bá sọ fún wa pé léyìí òdodo. òdodo ni

níjọ́ ẹnìkan tẹ́ran jókòó ẹ̀ tí ànábì Dawud tó ní kẹ́ni tó ní oko kọ́ máa mẹ́ran lọ kọ́ máa mẹ́ran lọ ńgbà ẹran ẹ̀rẹ́ ló kú jókòó ẹ̀rẹ́ lọ́dáràn wọ́n máa mẹ́ran lọ́ntiẹ̀ Sùlàìmánù sì dé oníbàbá mi bẹ́ẹ̀ ṣe dá ọ́ dá èyí ni wọ́n máa ń pè ní tìláàf èyí táwọn ń ṣe lónìí tí ó yọ wà láàrin mùsùlùmí àti kèfèrí oníbẹ̀ láàrin mùsùlùmí àti mùsùlùmí. Hey láàrin mùsùlùmí àti mùsùlùmí ẹnì kan ò lè mú ìtìláàfù kó mẹ́ ṣùgbọ́n la yata'adda ila al-khusuma wala ila al-mu'adat kò gbọ́dọ̀ lọ síbi ìbánisọ̀tá àti ìbánijà àbí ìsọ ẹnìkan di pé ó ti di kèfèrí ẹ gbọ́dọ̀ sálámà sí bàbá wa nǹkan kiri téèyàn di kèfèrí lé lórí ó fi síbi jẹun. Uh-huh. sẹ́ni pé nǹkan ṣíà síbi nítorí kó fi síbi jẹun olọ́wà ah. hmm. di lórí kẹfẹ́rí tá a gbọ́dọ̀ sálámà sí. bàbá ní bàbá ló wọ̀ lọ́wọ́ ẹsẹ̀ ló wọ́n fi máa jẹ́ kí ló mú. tó bá ti lè gbé dẹnu. kọ́sá ti yó. àwa àwa lòdì kẹfẹ́rí torí gbọ́sẹ̀ kí ni. tàbó pé mádàjí sóde súná. lọba di kèfèrí mọ́gàjì náà lọ́dọ̀ tiẹ̀ ó ti di kèfèrí tọ́rọ mú máìkì lọ́jọ́ òde súná bùwébùà kúfùrù tiẹ̀ mọ̀rákábà mọ̀rákábà Allah tọ́rọ tún lòde ìyàwó mà. ẹ̀sìn wa kìí ṣe ohun tí à ń mú bá a ṣe mu lónìí. ìgbà nábì sùlẹ̀mánù dé ó sọ fún bàbá ẹ̀ pé bàbá mi ẹni tẹ ní kọ́ máa mú ẹran lọ kọ́ máa mú lọ ṣùgbọ́n níjọ́ tí ó lò lọ́dún ẹ̀ ẹ béèrè iye owó nǹkan oko tẹ́ran jẹ tá a bá mọ iye owó nǹkan oko tí ẹran jẹ kọ́ lọ mọ́ fún wàrà ẹran níjọ owó nǹkan oko ẹ bá pé kọ́ dẹ́ran padà fẹ́ lẹ́ran. bàbá amúná ó fẹ̀ yí pé ìtìdá wúdú dá hmm. ó sì kọ́ lọ ọlọ́run nípa yìí múná asùláìmá sùláìmánù lájọ́ gbàgbọ́ yé fatiwa ò lọ́gbọ́ yé. ṣùgbọ́n ẹ wá wo tọ́lọ̀ ń wí tẹ̀lé sẹ́wọ̀n pé ọjọ́ yé wa pé wahid. ó ní fàhímù náà ha sùlẹ́mánà níta bá fi léèyàn lọ fàhímà obìnrin pẹ́ nìkejì kọ̀kọ̀kọ̀kọ̀ mú torí pé ànábì ọlọ́run ni mo fi ń ku ẹnu. àyàkùmọ́lá. mo kí àfa mi o. alamisale. alamisale. pápá amúná sùlẹ́mánà. alahaku ìta bá pè lódodo ibi ẹtí lórí kò ń á dẹ́dà a lè ródodo méjì kárí mẹ́ta ṣùgbọ́n a lè pọ́ pé méjì ó pé mẹ́ta tá a bá ti rí alukur'an tó sọ fún wa pé eléyìí da èyí náà da ẹni tí ó pè ọ̀dà okùn bí tí ó gbégbé tàbá nàbì lọ sọ fún wa pé ntẹ́lẹ̀ yìí wí ọ̀dà etí wọn náà wí ọ̀dà àkútà àjàdà nìyẹn. ọlọ́run ní fahimna suleiman suleiman alájọ gbàgbọ́ yé ìdájọ́ yẹn kí alọ́lọ́run wí tẹ̀lé. wa kullan wa ilma. ọlọ́run ẹ gbọ́dọ̀ pé kìíní kejì ò ṣe dá o hmm, kejì wọn wò. hukuma wa ilma. ita ń ní tìláfù yóò máa wà láàrin wa ṣùgbọ́n kò ní í débi káwá máa wa. ká máa rọ̀jò kúfùrù lérí ara wa eh. torí wípé àṣewáàsí ń bí òde ìyàwó ó ti di kèfèrí torí kí a wà ní. bàbá padà sírú ẹ̀ náà nu súnà láyé sọ̀lìyànà àdúkùn ilà bíbá ni kúrẹ́ ìzọ tánàbí wí ẹnì kíní ẹnì kankan yóò gbọ́dọ̀ kírun.

ọ̀tà adara àbí ọ̀tà adara àmì ọ̀ bàbá tún padà lọ́wọ́ kátó lọ́wọ́ kìrá alikiraat eléyìí ọkà tiẹ̀ ní eyi oke èyí òkè tiẹ̀ ní tafọ àlùn bàbá sì bì í léèrè yóò mú rìwá yóò mú kìrá rẹ̀ dọ́dọ̀ ànábì bàbá bì wá sọ ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ wa gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ládàbí tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ khilaf ìtìláàfù láàrin wa kákọ́ mọ̀ wípé kò bí ká bára ni sọ̀tá ẹ̀sìn àtúbọ̀rọ̀ hànà kún nǹkan tó sọ̀rọ̀ òun lẹ̀sìn wa ọba eh. ti fún alẹ́ rí kájọ yẹ̀ wò kò sì lọ́nà yẹn kọ́ ọgbẹ̀rí o sì lè sọ́dọ̀ náà yẹn fẹ́mi náà pé kí n. kí n gbẹ̀rí ẹ̀ bá tí mo wí mi mo lè má gbà délé tó lọ rò lóòótọ́ pé ah, ìtẹ́ni yìí sì wí lóòótọ́ òdodo nígbà tí èsì wọ lọ gbẹ́sì kalẹ̀ ẹbí ni yé wọ ibi ó mi náà lọ àwọn àjọ wò á tá a bá ń nípa ìyapa ìtìláfù ọmọ wà láàrin àwa mùsùlùmí amẹ̀lì mùkálàfà ìkọ̀yìn síra ẹni máa ṣe tiẹ̀ kí máa ṣe tèmi láàrin mùsùlùmí àti kèfèrí ni kìí ṣe láàrin mùsùlùmí àti mùsùlùmí anabi dawudu torí ẹ lé sulaimana lé. aleyhi salatu wa salam. àbọ̀ orí lọ sùn ẹ̀ wípé dájọ́ tó yàtọ̀ sí ti bàbá ẹ̀ dá ọ̀pọ̀ ti yọ máa lè. mo kọ́ ọ lọ́mọ mọ kọ ọlọmọ gbọ́dọ̀ rí ọ lè rí mọ kò lé àràkọlẹ ẹ sọ apẹ lomi pé kọmọdé wájú Ọlọ́run kó ti di kèfèrí torí ipò ti wí tó yàtọ̀ sí tí wọ́n wí. òyìnbó jẹun súná. ọ̀sẹ̀wọ̀n. àkàkọ́mọkọ́mọ wò. kò lè tún yẹn mọ̀hálàfà gbọ́dọ̀ sí láàrin mùsùlùmí àti kèfèrí ni mọ̀hálàfà máa wà irú ẹ̀ ni ànábì Nuhu àtọ́mẹ Kanaan kése tìláfù ní bẹ láàrin tiwọn mùkálàfà ni tá a bá wo ibi tí tìláfù yọrí sí tó bá jẹ́ pẹ̀lú ládàbí ẹ̀ àwọn èèyàn ò rọrẹ́ mbẹ̀ ṣùgbọ́n mùkálàfà kèé sóore ìparun ní máa ṣẹlẹ̀ òun ni mo fi sọ ẹ̀rù ọ̀rọ̀ mi wípé ibi tí ń ti àlìwúmọ̀ yìí lọ bí ìgbà tí wọ́n fẹ́ ti lọ síbi ìparun ẹnu pàdé ọlọ́run ti dúró pé kò lè parun torí tí ń ṣẹlẹ̀ láàrin wa mùkálàfà ni kèé ṣe tìláfù láàrin anabi nuhu àtọmọ kanaan sàáwì ìlàjàbà níjọ bàbá ní kọ́ wá sínú ọkọ̀ ojú omi yàsímúkà mínàlímà òun ni yóò gbà ọ́ làpọ̀ òní bí omi yìí. ọ̀làlá ọ̀sùnmọ̀lẹ́yà ọmọ náírà sàáwì ìlàjàbálì yàsímúkà mínàlímà olórí òkè yìí lòun lọ ẹ̀yin òródà ọkọ̀ ojú omi tó wà nínú omi lẹ́lẹ́ náà ti ń lọ tí ń bọ̀ omi ó gbé lọ ṣùgbọ́n kè tó dúró yìí. yàtí mo ní ìmínà lè máa ì. ó ní bẹ̀rẹ̀ mọ́ lọ tòró ni ọ̀là mi nínú ẹ̀kún omi ànábì inú òwùjọ yẹ pé kò sí àwọn ọ̀là la símàlì ọmọ mi ní amúrí láì ilé amáwá ìmà. kí yẹn omi gbé kanáà nù lọ ọ̀dẹ̀ ní ìparun nítorí pé mọ̀hálàfà ní bẹ láàrin wọn kì ti là. gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ kíyèsí ó lè má hàn tó nǹkan lójú ayé ànábì láàrin àwọn sọ̀hábà nítorí wípé ẹni tí ó máa sọ fún wa pé èyí tó wí da èyí tí wọn náà wí da ó ń bẹ láàrin wọn. a lè máa wò ó pé bóyá ni ó jẹ́ kó sí wàhálà nígbà ànábì kú tán nǹkan mìíràn tún ṣẹlẹ̀ láàrin wọn. tọ́lẹ̀ jẹ́ pé ìkíní kejì wọn náà rí tí wọ́n gbélé níjú ó kọ́kọ́ kú gan ni ìtìláàbù ti ṣẹlẹ̀ níjú ànábì ti kọ́kọ́ kú ìtìláàbù ṣẹlẹ̀ ẹ̀rí pé ìdá ni umaru mú lọ pé ìmọ̀ wọ ẹni tí ẹ ń bí dáa tí ó sọ fún ànábì kú ìdá yìí onífìsọ orí ẹ̀ kalẹ̀ òun náà sì ní tọ́gbára ní ní woman tó fi hẹ́dà kọ̀sà ó náà mọ̀ pé lóòótọ́ ló ti òun ti gbọ́ pàdé ó ti yọ ṣùgbọ́n kankan bẹ tí ó mú he dànù alukuran kò gbọ́dọ̀ kú tẹnìkan ní yín bá sọ pé ó kú ìdá yìí lòun ège ìgbà Abubakar dé òun náà rí ìka tó di lọ nínú alukuran òun ló fi pe Umaru padà nítorí wípé ìtìláfù ní kẹsẹ mọ̀kálàfà Umaru juda dálẹ̀ ó jù dọ̀wọ́ ẹ lẹ̀ fún tí Abubakar gbé dání ìtí Umaru mú lọ òní wa kadhalika ja'alnakum ummatan wasatan. òní tó mú lọ́jọ́ náà ọlọ́run lóun ni òun ṣe yín ní ìjọ àárín gbùngbùn litakunu shuhada ala nas kẹ́yìn ó lè bá àjẹ́lẹ́rìí lérí àwọn èèyàn wa yakunu rasulu alaykum shahida màálù ṣáhídì nù ntọ́bámọ́ náà sọ pé nàbì ni ó jẹ́rìí lérí àlùmọ̀ yìí ajẹ́ pé kò gbọ́dọ̀ kú tálùmọ̀ yìí tán ètí wọn mọ̀rún dúró lé lórí nu ṣahada dùnìyàwíyà òun ni wọn mọ̀rún gbọ́yé nínú àyà yẹn wípé kò gbọ́dọ̀ kú tọ́lọ́ lọ́run ti sọ wípé ànábì ó jẹ́ aleikum shahida àdìmọ́ sì sẹ́kù ó sí kù bá rí o kó fi wá jẹ́rìí òun ka ṣàhádà abẹ yẹn kú ṣàhádà dùnìyàwíyà òun ló fi padà sọ nígbà tí abubakiri kẹ́ àyà wípé wàmà muhammadun ila rasul òun ló fi níjọ́ náà ó ní ká ànì ó nígbà náà ni ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ padà sílé bí ìgbà pé òun gbọ́ kíni àyà yẹn ìgbọ́n bí ìgbà pé kò sáyà nígbà wa kà ni mo tó wá sọ tọwọ́ mi lẹ̀ pé àṣé ṣàádà yìí ṣàádà tó rò kàràwí yà ni. níjọ́ àlìkíámà lọ ni ó jẹ́rìí kèsè láyé yóò kú gẹ́gẹ́ bẹ́yìn náà sì kú ìyapa nìyẹn kọ̀dábì tí náà lẹ̀ láàrin òun àti ọmọ wọ́n jọ gbọ́rọ̀ àwọn yé kọ̀tẹ́mbẹ̀l nígbà tó fẹ́ sin wọ́n tún yapa ṣùgbọ́n ládàbí ikhtilaf ó wà lọ́dọ̀ tiwọn tí wọ́n bá ti rí èyí tí ọkọ̀ǹkà tọwọ́ wọn ó jùlẹ̀ eléyìí ti gbégi lé tí mo tí mo mú dání tọ̀rẹ́sì làwọn ń ṣe kọ́lọ̀jà wa ló lè máa ṣẹ̀sìn. àmín. àwọn kálá nábì láṣìṣí àwọn kan rárá ibi àwọn sàábẹ́ ń sùn nígbà kí ikọ̀ pé ibẹ̀ náà là á gbé lọ. ibi tí ń fà lọ Abubakar mo sọ fún ọ wípé haku kápá sí masasi haku ni kí wọ́n bọ́ lọ sí sí ṣùgbọ́n tó lè gé òun ni inú alukoran tàbí suna anabi làbúbákìrì wa sọ fún wa ó ní gbogbo ohun tẹ́ ẹ̀ ń wí dá o ó ní ṣùgbọ́n ìní sẹ̀mí tu Rasulullah. sallallahu alaihi wasallam. èmi gbọ́ tó jí sí ọlọ́run sọ wípé má kò bí dànàbí jò wọn ọ̀gbẹ̀mí ànábì kan rí iládùfínà àìfò yókùbàt. ibi wọn bá ti gbẹ̀mí wọn sí yẹn náà ibẹ̀ náà ni wọ́n máa sin wọn sí. ibẹ̀ wọ́n sùn. farufia firasha ẹni tí orí ibùsùn tí a ń gbé sí tí a ń gbé ká bí a ń ṣe káwókè nu ibẹ̀ náà ni ẹ gbẹ́ ibẹ̀ náà ni wọ́n ṣe sí. kí náà fi padà àdìsí tí táwọn bá kiri mú wa sallallahu alaihi wasallam. àwọn eléyìí ń ju wa níwèé wí gbọ́dọ̀ ràn yàn fún wa gbogbo ìgbà tí ikhtilaf ti bá ń ṣẹlẹ̀ ká máa ní ládàbí ẹ̀ máa ká má fi sọ gbogbo èèyàn di kèfèrí tá a sọ wípé iná la máa kún sí ìkí ọlọ́run fẹ̀ jù bá ń lọ ó fi wọ́n ná olè málìjà náà tiẹ̀ wọ́n fún ọ èwo lọ́wọ́ àpínná lọ́wọ́ sọ wọ́n sí. tiwa tí abájọ yapẹnu sí nǹkan kò sọ wípé ká wípé ẹni tọrọ èmi àti ọjọ́ papọ̀ yìí àyípapọ̀ ọrọ wa yóò jìbùlẹ̀ àdá wẹ̀lì ìdá ó ní ìgbà gbogbo tó ń tó wípé ọkàn sùtá látọ̀dọ̀ mi nítorí lówó tó ma pé lóòótọ́ la láàrin mùsùlùmí sí mùsùlùmí kò gbọ́dọ̀ débẹ̀ sínú èrò rẹ nítorí kíni kọ́ ọba débẹ̀ kọ́ ọgbọ́n gbèjì ọlọ́run lẹ́sà lẹ́yìn ìdàlídó wọ́n sì fẹ́ sunna. o lè rẹ́ni tọkọfẹ tọ́bàkì nínú alukoran o lè rí nínú sunna náà àfẹ́tí ọmọ pè ọ lọ síbi pé kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ sọ wípé ńgbà tí wà á tẹ́nìkan tọrọ ò fẹ́ jọ papọ̀ ó ti wá sọ ọdọ̀ rẹ̀ yẹn pé àti dọ̀tánu bàbá ríra wa àgbọ̀dọ̀ kíra wa àgbọ̀dọ̀ sọ̀rọ̀ síra wa ẹ̀wẹ̀ tí ní túnkì sórí òkì. ẹni tó yẹ pé ìtẹ́jọ́ ń bá lọ kò jọra wọn ó lè mọ bàrà wọn mu. ọmọ ìyá rẹ sáyé. ṣùgbọ́n nígbà tóun náà ti sẹ́ pé kìí ṣe kèfèrí kò sì kéde ìjẹ́ kèfèrí sáyé. kèfèrí gẹ́ rọ̀ṣúlù amọ́là wọn láwọn àyè mi. sallallahu alaihi wasallam. torí wípé yóò ṣàǹfààní fún ọlọ́run sì ti ṣàǹfààní fún púpọ̀ wọn wọ́n sì Islam. kọ́rọ́ọ̀nù kò dáa ká sọ wípé nítorí wípé mi àti ẹ ọ̀rọ̀ wọ ọjọ́ papọ̀ bí mo bá wá ń sọ̀rọ̀ ìtì ẹ̀ wàá rí dáadáa rẹ kan láti sọ bí mo bá ti àgbà mẹ́ẹ̀kì láti bẹ̀rẹ̀ dópin àfẹ́bú ẹ ọtí àásí dáadáa kan tá a lè pẹ́ lẹ́gbẹ̀ẹ́ bí o ọ̀sì dá bí o àwọn tí wọ́n máa ń kọ nǹkan àwọn máa nínú jẹ́rìwọ̀tàdì. No, lọ́dọ̀ àwọn aládìí mm. àwọn tí ń kọ nǹkan ló àwọn èèyàn wọ́n èyí sáláyìí mọ́ máa sọ ibi tí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń kọ́ pa wọ́n bá dá sí wọ́n nítorí pé wọ́n ọ̀dà pẹ́pẹ́ ìdá wọn ni wọ́n sá máa sọ. hajjaj gbogbo wa mọ̀ bó ṣe lè tó. àfọ àwa tó ní usdu gábà kọ́ nígbà tí ó nígbà tí ó sọ̀rọ̀ hajjaj ó ní hajjaj búnú Yusuf dáadáa rẹ̀ yatabaharu fi báàrí sayyiati. kò sọ pé kò ní dáadáa olùsùnmọ́ dáadáa ń lúwẹ̀ẹ́ nínú búdò aburú. Eh. ó fẹ́ pé aburú pọ̀ ju dáadáa lọ. kọ̀sálá yìí mọ́jà á mọ̀ wípé ó ní dáadáa lórí wípé mi rẹ àjọ papọ̀ lórí nǹkan kò sọ pé kọ́ ọmọ sọ bíi tí a bá ti jọ papọ̀ tọ́ da mm-hmm. ẹ̀sìn wọ̀ fàyè gbà ọlọ́run ní. lọ́mọ adíláwà lè tá a bá hmm. fakuli ìnà asọ́bùtù fakuli asọ́bà. Ebu mi tó o tó lẹ́nu ẹ̀ nítorí wípé ọ̀rọ̀ wọ ọjọ́ papọ̀. adíláwà adíláwà lè tá a bá. ọmọ mi ọmọ mi gbà kankan tó ọba máa sọ̀rọ̀ láyé àfọ̀rọ̀ ẹni tí wọ́ọ̀rẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ jọ kiri. fakuli. sáwọn ará ìsìlámù lónìí àbáwọn kónkónkóró tì ó mú mú kéré máa ń yé máa sọ tí ọ̀dà ń pa ẹni tí wẹ̀ lọ́kàn. àdìyàwó lè ta bá fakúlì ìnà asọ́bùtò fakúlì asọ́bà. ibi tó o ti sọ èyí tó bá bá mu sọkọsọ tó bá mu bì. ibi yìí nìkan ni ò ti ni ò ti bá mu. wọ́n á mọ̀ sọ pé ah, ẹ má dọ̀dọ̀ dọ̀la yìí nígbà tí o sọ̀rọ̀ kankan lọ́dọ̀ ẹ̀ agbọ́dọ̀ kíyèsí ọlọ́run ní wàlá ṣẹ̀nàánù káwọ́mí àǹtàdínù ṣẹ̀nàánù káwọ́mí torí ipá ìfẹ́ràn ẹnìkan ṣẹ̀nàánù káwọ́mí torí wípé ọ̀rọ̀ wa àtẹnìkan ọjọ́ dọ́gba wọ́n lárí ẹ̀jìnì má nàkó mọ́jú ò fi tínẹ̀ ẹ̀mí òtún ọjà tó fẹ́ lọ́wọ́ ọ̀nà mọ́jú ò kọ́ sí dààmú ọ̀wá nírú ìkànnì ìsọmọláyé àbẹ̀bú ẹ̀ wíkìdì káyọ̀ náà tún jàǹfààní dáadáa kálù mọ ìyọ́ mọ́ bàá kú. ọlọ́ni wà láyé dìrì máa ń nà kún ṣẹlẹ̀ àánú káwọn mí à ń tàbílù tẹ́tẹ́ àbínírí dáadáa tó ti kankan wí. ẹ̀dínlù ọlọ́run tún pa á láṣẹ ọlọ́ni gbogbo ìgbà tẹ́ ẹ máa ṣe láàrin ara yín ẹ máa ṣe dọ́gbadọ́gba nítorí kẹ́ ẹ dúró dọ́gbadọ́gba kẹ́ torí pé hálàfà lẹ́ẹ̀mọ̀ sọ àìdá rẹ̀ huwa akarabu. lè takuwa. ọlọ́run ni má bẹ̀rù ọlọ́run. ọ̀tẹ́kùlá ọlọ́run ní kálukú yẹn máa fi ṣe ẹ bá ṣe. ní gbogbo tí kálukú wá ń ṣe pátá òun fà ní tìtorí wípé àjọ kò pé kọ́ ọmọ sọ dáadáa ni kò sọ pé ń ọba ti mú bọ́ọ̀bá ń sọ̀rọ̀ tó bá dáa kí n ti máa gbàgbé islam ní lọ́sọ̀ kódà ah, ah. etí jẹ́. àbí kí n yọ lágbogbo sọ́ọ̀jì. ó yẹ kó o lè máa ṣe gómìnà bí tàbí kọ́mọ́ ń sọ̀rọ̀ wọ́pẹ́ láwọn ọmọdé kápẹ́ ẹ̀ mọ́ fún ti kún un ọ̀dà ni wọ́n máa wí. jẹ́ bọ́jà sì sọ ìtọ́dà. ìsánù vọ́nù a mọ̀ ṣe ìsánù kíni àvọ́nì ìjọ yẹpẹ ẹ̀sọ́ yìí kásọ pé gbogbo ìgbà kásá máa ro tí ọ̀dà síra wa níbo láwọn abalẹ̀ ń já ọlọ́ni alámútárà ìlànàdínà yúzà kúnà dị ọlọ́ni sẹ́yìn ráwọn àwọn èèyàn àwọn nìkan ni ẹ gbà dà. ọlọ́run ní báyìí lọ́ọ̀hún ma yàṣà. ẹ̀yin nìkan lọ́rọ̀ pé dá ẹ ti á fákẹ́fì fáwọn èèyàn lọ. ìtọ́ òfin rò pé ń bẹ lọ́dọ̀ ẹ òfin dá yẹn èyí tí ń ju kúfúrú tọ̀dọ̀ ẹ ju tọ̀dọ̀ àwọn tó ń gbé kébèrè lọ. ẹ jẹ́ fún yín kan tẹ́ẹ̀fì mà ìkan tí wọ́n jọ wá ń sọ̀rọ̀ àtẹnìkan ó ti lé ọlọ́run ti sọ wípé ẹ̀sìn jákujàku táwọn ń sìn ẹni tí hákẹ́fẹ̀ẹ́ lọ sọ bẹ́ẹ̀ ah, ó ti lóun ò lè sọ bá lè sọ wípé ojú ọ̀nà jákujàku tọ̀ òun mọ̀ wípé ìsìláàmù náà mùsùlùmí jọ́níà òun lè ọlọ́sà ọ̀sà sọ fún kọ́ sọ bẹ́ẹ̀ onítọ́wá jẹ́ pé òun bá sọ bẹ́ẹ̀ kó búra kó fọlọ́ búra ẹni tó hákẹ́ bèrè fún yẹn nu ìgbà tó dìde tí ó búra báyìí ọkọ yẹn bàtà lẹ̀ ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ sẹ̀gbẹ́lẹ̀ ń gẹ́ ọ̀gbùrú ju tèyí tí ó sọ yẹn di kẹfẹ́rì sí la ìsọ ti dán kẹfẹ́rì sí ni pé ó ń pè yẹn sí wòlímọ̀ lé lóbi kẹfẹ́rì. ohun tó wá ń fi ilẹ̀ tí fi ń búra kí ló kọ ẹ. ẹsẹ̀ ló ṣe sí. ọlọ́ni wà látúnṣẹ́kù ẹ má máa fúnra yín ní recommendation mà ẹjọ́ ló wọ́n recommend yín. ẹ̀yin ká ẹ máa sọ pé yín lẹ dá tẹ́bí bẹ́ẹ̀ nìkan kẹfẹ́ rí. ọlọ́run lémi ọlọ́run bá nílá yusaki man yasha wala yudlamuna fatila. nínú tá a gbọ́dọ̀ kíyèsí lónìí àwọn èèyàn ti rò wípé àyè gbà wọn àyẹ̀kùnmú alẹ́ akọ ìdìnnàs bìfọ́nì wọ́n ti rò pé àyè gbà wọn àyẹ̀kùnmú alẹ́ akọ ìdìnnàs bìfọ́nì pé àwọn lè máa fi mọ̀rùn mọ̀rùn mọ̀rùn ṣèdájọ́ àdéhùn kan àwọn èèyàn lẹ́yìn ìrí àmọ̀dájú ìṣòro ta ní lónìí nù ọ̀pọ̀ èèyàn lónìí ní ìṣèdájọ́ lórí àkídà àwọn èèyàn bìbọ́nù pẹ̀lú kíni pẹ̀lú bọ́nù tí ẹ sí àjọ àsámọ̀dájú ń bẹ̀ bẹ́ẹ̀ sì là yọ̀ ọgbà wá níbẹ̀ o. àwọn nǹkan bẹ tí wọ́n pè tá a lè fi fún yẹn lárùjárí ẹlòmíì á lè sọ fún mi wípé ńdúró ò sí fún níjà níbo àkídà ìwọ kọ́kọ́kọ́ sọ ìtẹ́nì lọ́wọ́ mú lọ tó fi sàwọn yẹn ní kèfèrí lọ́ka tí àwọn àfáà tí wọ́n ti lọ ọ̀pọ̀ àfáà náà sọ bẹ́ẹ̀ púpọ̀ àfáà sì sọ wípé ńdúró wà fún yàn níbi àkídà a lè fi jáàlù ṣe ńdúró ẹ̀ a lè fi nìsíyàánù ṣe ńdúró fún a lè fi kátà nínú gbogbo tá a máa fi ṣe ń fún yẹn a lè fi ṣe ń fún kèésì onú lọ́wọ́ àdúró sí lónìí ẹ wípé ọ̀wọ́nú àkídà bí ọba wọ lọ kàdí àdìsí kan bẹ tí ń sọ ìyàwó Aisha jókòó ànábì wa sọ̀rọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ń jẹ́ gbogbo nǹkan mọ̀ ìyàwó bà léèrè pé ayé àlàmọ́ lọ́wọ́ kò sọlọ́hún mọ sọ́sì mọ gbogbo nǹkan jánibù wo nìyẹn àkìlà kọ́ ni anabi òtò dé ìjọ náà kọ́kọ́ ìṣà kó lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ kọ́ yẹ̀wò àwọn sọkúsọ sọlọ́hún ó ti ní kẹfẹ́ rí anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ toró ni mà wípé ó wà já yìí kò yé gbà yẹn àkọ́ ìdùn àdìọ́kà àwọn èèyàn kì í ṣe tó àmọ́ fífọ́nù tá a máa fi rò tá a máa fi dájọ́ lé lórí àdáàrú wà ó lè mọ́mọ́ ó lè jẹ́ pé n ti ń ṣe kọ́mọ̀ ó lè ṣe láṣìṣe tí ó bá ní wọlé ni àyà rọ́bà náà rọ́bà náà látọ̀ àkíndínà wọ́n ti há dànù bẹ́ẹ̀ àbí òsínú ẹ̀ ṣé wọ́n wá sàámù kọ́lé léwu ṣé wọ́n wá àsọ́sọ ẹ̀ wípé kò sí ẹ̀yìtì kọ́ dùn mẹ́wò rọ́bà náà látọ̀ àkíndínà ìnà sí iná ọ̀rọ̀ káàná. torí náà àyè ọgbà wá láti máa fi èrò èrò ká máa fi ṣèdájọ́ àjọkàn àwọn èèyàn. Hey. bákan náà torí àsìkò wa bá. ẹlòmíì ó ti gbà wípé ohun tí ọ̀dà ni lójúpọ̀nà ìmọ̀jọba rẹ̀ ní ninu nínú ẹ̀ ẹ̀ wàá máa ráwọn ṣe sí tí ọ̀yà torí pé àti wò wípé eléyìí ọba kọ kọ kọ sentansi ẹ wà máa rí tatabu aurat gbogbo kọlọfítì kálukú ní kálukú wa ń sọ kiri àbí sọlọ ń sìn àgbà máa sọ kọlọfítì ara wa ká irú ẹ̀ ni gbogbo wa wà lónìí kò sí tó sì fi ju wípé lámàrin tí ń sẹ tí ó yàtọ̀ sí tá à ń sọ á káwọn èèyàn mọ̀ pé òun náà kò tí ó gbọ̀ǹkan ni wọn náà dá sí ọwọ anyi àwọn máa gbòòrò. Ah, kí wọ́n máa sọ àrà wọ́n máa tata bù ọ̀rá àti gbogbo tí ń ṣe kọ́lọ́fíìsì kálukú wa lónìí láti wí jáde ta ta ní bẹ láyé tí ò ní kọ́lọ́fíìsì tí ò ní ọ̀rọ̀ àti ẹ̀ bágàjì ah, bàbá yóò sí. bọ́ọ̀ bá wá tẹ̀yàn wọ́n wá tiẹ̀ wọ́n èrì tiẹ̀ ni ìjọ lórí wípé àjọ yapa ara ẹni kò pé kọ́ ọmọ wábi mo wíìkì sí kiri kò pé kémi náà máa wábi tó wíìkì sí káàkiri kọ́ wá jẹ́ pé n tó ṣe o nígbà wa lọ lẹ̀ sínú Facebook ẹ wá wo ẹ wo sasu Muhammad ti ń gbé máìkì fẹ́ àgìtàbí wa súnná àrè o. ọmọ agbada ni o. ẹ wá wo lámọ̀rí ń bọ̀ sọ fún mi pé ọ̀dà àti ọmọ tí a sọ lẹ̀ ẹ wá wo ẹ wá wo ẹ̀sìn wọn ah, ah. ṣẹ́rọ̀. wọ́n mùsùlùmí ẹ̀ ṣe tàtàbù àwòrán kínní ọmọ ẹ̀yẹ́ lórí ipa sáhùn fìtínà ara wa pé etí mò ń wí ọba tiẹ̀ mú àti jèsínú ọ̀kan tó pọ̀ tí ò yẹ kí wọn bẹ́ ni tá a pè ní kínní ní mùsùlùmí ń bẹ̀ ọ̀ ń bẹ̀ sí nǹkan jẹ́ máa lọ abẹ́rẹ́ náà bá kẹ́ àti ń lọ àti ń lọ àti ń lọ àsìkò tánàbí wí fìtínà. samanu sukut wàlùzúmù buyut à ń lọ bẹ̀ díẹ̀ díẹ̀ tí a máa lọ bẹ̀ àbá mi. ẹ wàlùzúmù buyut à ń lọ bẹ̀ bọ̀ ẹ máa wò ó lọ bẹ̀ àti bàdé bẹ̀ rọ̀ṣùn ló sì sọ fún wa ó ní mo pe ẹ̀yin tó jẹ́ pẹ́nu yín nìkan ahọ́n yín nìkan ló gbàgbọ́ wàlámù yẹ́fìtúlì ìmánú ìlà kọ́lbì ìgbàgbọ́ ò sínú ọkàn ibi ẹnu nìkan òun ló wà látúndú alimusulmi ẹ má ẹ má ẹ sọsẹ ẹ má ẹ má fi mùsùlùmí mọ́ wọ́lá tàìrúhùn. ẹ má jẹ́ lé ebú mọ́ ẹ lọ́rọ̀ mi jẹ́ ebú lọ látàrí rúhùn wọ́n lọ tẹ̀tẹ̀ ewu àwòrán àtìyìn ẹ má máa tọpinpin ti ara yín káàkiri mọ́ Ànábì ní sọ̀rọ̀ fàyín náà wù mọ́ tẹ̀tẹ̀ bá àwòrán muslim gbogbo ẹni tó bá ní ti ọmọ ìyá àwọn mùsùlùmí òun ma máa wá káàkiri tẹ̀tẹ̀ bá

ó lè ṣe dédé boko haram. ká ṣọ́ra pẹ̀lú tahamulu wa pẹ̀lú ara wa ọ̀rọ̀ ọmọdé náà tẹ̀tí lọlẹ̀ ìmáàmù. àtúbadé bíi pàǹjàmbá ara wa àwọn olóhùn tó kún bẹ́ẹ̀ àwọn eh, àwọn ni wọ́n ní ẹni pàdé kan lórí ìwà náà ọ̀yà ìwọ́lọ́ lọ́ọ́ máa rìkọ́ọ̀dù tẹ́sí mẹ́. Hmm, kí lọ́kàn wọ́n láwọn òpin sípàdé hmm. ìpàdé tí ọ̀kà ọwọ́ ara èèyàn lọ gbogbo tí ẹ sọ lọ máa ká wa. wọ́n sì pí kọ́ọ̀dù ẹ̀ náà rí ara àdánwò ta nínú ẹ lọ máa ká wa wọ́n sì pàdé kan lórí kìíní kan gbogbo sọ. mùkádà ni a sì ti gbàgbé àdìsí mọ́mù Buhari tó gbà wá onímọ̀ ní sámà ìlà àdìsí káwọn míì ẹni bá lọ gbọ́rọ̀ àwọn èèyàn kan ẹ sara wọn wọn ò pọ̀ sípàdé. wọn ò ránṣẹ́ sí ọ. ìsámà ìlà hadithi káwùmí ọwọ́ lọ jí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ń lọ jí gbọ́ òun rí kọ́ọ̀dù ẹ̀ wọ́n ń làwù kàríwù tí wọ́n á yọ tí wọ́n ń ṣe ń gbàrún. àwọn bínú. wọ́n fún bàkàtì. wọ́n ti mọ́rí kájọ́ kan bẹ̀rẹ̀ jẹ́ náà náà. mọ́gàjì anabi ni wa hum lahu karihun aw yafiruna minhu tí wọ́n bá palẹ̀ ìpàdé mọ́ pé ah, ẹ̀tọ́ jókòó yìí afurasí àṣepàdé mọ́ àṣepàdé mọ́ náà bá palẹ̀ ìpàdé anabi ni ẹfi lẹ̀ súpà fi òdùnníyì ànkà yawmal qiyamah ó jẹ́ ó òjì iná ọlọ́run ó pè wọ́n fi rọ sínú etí ẹ̀ wọ́n fi di etí ẹ̀ pa etí tó fi lọ gbọ́rọ̀ ọlọ́rọ̀ ọgbọ́n kan mọ́ ládìkẹ́ kárí ọgbọ́n ládìkẹ́ àmọ́ ah. ṣé lórí pé àjọ àjọ àjọsọ kankan náà ṣe lọ́wọ́ aṣọ nǹkan mi. ọrọ ọrọ orí ẹni tó bá ti yàtọ̀ sí táǹsì láyà ṣe àwọn ètò àwùṣe amínàlì tàbí kò tiẹ̀ ní ìwọ̀ kankan lọ́dọ̀ wa tá a lè fún mùsùlùmí gan gùlámù yahudi àbí ẹ̀kọ́ gùlámù yahudi marie tá ṣe tí máa ń wádùn ẹ̀ ó sì pé ó pín sọ́nà islam gùlámù yẹn bàbá ẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ń wojú bàbá pé ṣé tí muhammad wí ni kóhun ó ṣe ni àbí tí bàbá òun ṣe nítorí ìṣesí ànábì bàbá ní tún sọ fún ọmọ pé gbọ́n tí ti sọ fún nítorí tààmùlù tó kẹfẹ yahudi lọ́dún tààmùlù fún gbọ́n tí ń sọ fún ọ. ó ní gbọ́n sọ fún ọ. Hmm. ó sì lóhùn ti gbàgbọ́ ó sì Islam anabi sọ jọ́nà pé alhamdulillah alladhi anqadhahu minan ọlọ́run tó lọ́mọ inú náà mo dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn sí bí amc gan òwí fún mi ìmáàmù kan tí wọ́n ń fà mí lẹ́wù lẹ́yìn. Ah, adúpọ̀lọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ pàdéyàn wa nítorí àtúnṣe ni èyí tí a wí náà ó ti tó wọ́n máa tó gómìnà àyà tó wọ́n lódò àkọ́wé mi. bẹ́ẹ̀ yàgùn tó ní àtọ̀lá máa kí á yà tó tún wí lọ́la tó wí lọ́tọ̀la ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ yóò tó máa rẹkọọdù. wọ́n sì lọ́pọ̀rùn. àgbà. àgbà. èyí tá a wí ẹni tó wí ọlọ́jọ́ sí láǹfààní. àwọn náà tá a gbọ́ ọlọ́jọ́ lò fún wa. àwọn àfáà wa tọ́lọ́ fi ṣe sábàbí rírí rẹ̀ láàyè yìí ọlọ́jọ́ kẹsàn-án yọ̀pọ̀. àmín. àmín. àti ọ̀bẹ̀rẹ̀ subhanaka Allahumma wa bihamdika. ونشهد أن لا إله إلا أنت وقت البويب بهلمه والهراك لأو بل أنت باب لكل العارفين به أرشدتنا لمقامات العلوم كذا حقا فأنت رشيد صاحب الإمام حقا فأنت رشيد صاحب الإمام àwọn bàbá magaji fúnilátò mọdé magaji. sọlù ala nabiyil karim adúpẹ́ ní ọ̀dọ́ náà.